elédùn ọ̀wá rán wa wá sílé ayé ká wá sí ọmọ aráyé o ó ní ká wálé ayé ká wá bẹ ayé wò ni. mo ṣoore kó lè róore gbà ní. olóore báwọn anigbọ́n àrùn dé. èmi wá ṣèjọba ìjọba ni mo ṣoore ṣé ọ̀nàrẹ́bù ni àbí gọ́vnà. ṣáyẹ̀ ò gbọ́ pé àwọn àlejò mẹ́ta kan bọ̀ ni. n tí ọ̀rọ̀ àwọn èèyàn máa ń ẹ sì rẹ́ǹtì ilé ẹ sì tún ba lé ọ̀hún jẹ́. gbogbo mọ̀lẹ́bí àti pa ẹnu pọ̀ á fẹ́ ta ilé yìí. bí a ti mí wò mí àwọn mi bínú. ó ti discharge ẹ̀ láti nǹkan. ṣé lórí iṣẹ́ ìnàbí ṣé o ti mú nǹkan míì mọ́ ni. bẹ́ẹ̀ lọ tẹ pamọ́ṣẹ́ yín. ó ti tán ah, ah, ah. ó ń bá yín sọ lẹ́lẹ̀ ẹ wá ń gbóhùn lẹ́lẹ̀. tó o bá ya wèrè asínwó ilẹ̀ tó ń wò yìí tí wọ́n bá pera rẹ lọ́mọdé ìṣe àgbà àyà ní èmi tó ń wò yìí.